this is this is this is not good for our country mm. where we are need we need to stem cor- corruption or uproot it if it's possible mm. somebody is asking for this kind of thing i remember the former river state governor also got perpetual injunction yeah. i remember uh, mr peter odili then so that nobody for life you can't ask him questions how certain things were done in Rivers State. And, and some judge, some judge, yes, approved it. Exactly. Mm. You know, so I think every this war against corruption is mm. not is not Buhari's war. Yeah. It's not Shea Makinde's war. It is everybody that should be involved. Unfortunately, if an ordinary man mm. steals something on the road, yeah. if he's not if he's lucky not to get uh, jungle justice immediately, yeah. he will still get to prison either yeah. way because yeah. he, he won't have money to get all the 50 something senior advocates of Nigeria that will be there to mm. defend. Mm. He's railroaded into prison straight off. Mm. And now you have mega billions that have been stolen. The first thing that is coming on the table is plea bargaining. Yeah. This is immoral. Yeah. This I is mean, injustice. I, I mean, it's just trying to fine tune it to say plea bargaining. <sighs> you are bribing your way out of prison. Well, That's what you're doing. Well, they, you know? they, they, they, won't call it bribe because, uh, like, like, like, I, like I said in the premise, it's, it's there. Mm. You know, once in a while, in, in humanity, we reach compromises like this. But did you, did, did the, was the money stolen by mistake? Yeah. Was yeah. it not intentional? Mm. Was it not deliberate? There's a lot to discuss about so, this, but there's a caller on the line already. Um, just just uh, hold your breath. We'll come back to you shortly. Hello, good morning. Yeah, good morning, Uncle Yogi. Good morning, sir. Yeah, I'm calling from uh, Lodge Street, Okado. Mr. Okay, it's calling. Sorry, I didn't hear that. Hello. Yes, please. You are calling yeah, from. I just want to uh, agree with something that um, how can someone be bargaining um, for the student money that was very um, uh, stolen. They, it was a deliberate act. Mm. But I mentioned to something uh, or to you also uh, can such bargaining be appealed or uh, applicable in China? Can somebody commit such atrocity in China and it, be bargaining for how to <laughs> return some money or <laughs> get free from the judgment? So mm. that's my <laughs> my question this morning. Mm. Thank you very much. Well, to answer your Thank question you straight, mm-hmm. I, I, I don't know where that has been done in China. Mm. Even though we, we agree that oh, it's always been there in the mm. even in the global jurisprudence, but the way we apply it here, mm. you know, it, it, it has raised more questions. Yeah, but, than the answers we are getting. How can somebody who stole one million naira or ten million naira or any of such lesser amount? Mm be jailed without a plea bargain option. And somebody who defrauded to the tune of over 100 billion naira is given an option of offering part of the sum. or, or, or, even <laughs> surrendering even, the whole sum, yes, and is asked to walk away and sin no more. It, eh, I mean, how do you justify these two eh, cases? It, eh, it, it's not justifiable. It's why, why is the deterrent? Why is the deterrent effect? That that is it. Deterrence is what you are looking for here, and if you are looking for that, you have thrown it away because somebody out there listening to us this morning mm. is perhaps trying to steal something. Uh. And he will tell you that if I'm caught, I will get the right lawyers yeah. who will plea for me. Yeah. You know, for me to drop part of it, and I will still keep some. Uh. I have ten houses. I will drop ten. Uh, yeah. I will. I will drop five. So if my target you know, is twenty billion, yes, I'll have let me steal, let me let me steal seventy billion. I will oversteal. I will oversteal. <laughs> so that I can drop something. No, that is deterrence. Yeah. You know, being destroyed yeah. in, in this yeah. matter. Yeah. So if we cannot achieve that, then we have not achieved anything. You are only you are only training more thieves yeah. to get into yeah. government and do stuff. Do you know how many people will have died because one man embezzled even one million naira that yeah. could have been used to build mm. maybe uh, mm. private, uh, sorry, uh, primary health centers, mm. schools, buy mm. desks and benches into our, you know, all those things. Another call on the line. Hello, good morning. Good morning, sir. Yeah, good morning. Waziri Adebike and um, Samson. Samson Good morning, sir. Yeah. Good morning, sir. My name is um, Jide from Ositoko. Okay. You're yeah, calling from where? Sorry, you're calling from where, Ibadan, here? Yeah? yeah? Yeah, please, uh, yeah. Uh, please go ahead. Yeah. I, uh, I want to comment on your first talking point. You know, yeah. Muhammad Buhari, the president of Nigeria, has surrounded himself with a pack of wolves and hounds that surrounding our resources and oppressing the people with their goodness and their corruption. Hmm. You know, stories stories like this don't surprise me anymore. This Nigeria, anything can come out. Like mm. the hmm. person said, hmm. you know, in, in China, art has been strict execution. Mm. Or even in America, you know, I know how the security for the justice, justice system will deal, you know, precariously and seriously with cases like this. Hmm. You know, because these are offenses against the generality of the people you know, you know what I I only challenge the media, you know, because I think the media are last hope. I hmm. challenge mm. the media to please mm. help us do some groundwork and research into the associates mm. of hmm. the president, not the president himself. Help us do groundwork. Help us help us go into their lives. Help us go into their career. Help us go into their past, what they've done, mm. so that we can have stories like this. So we can have you know some kind of you know you know you know sensationalistic stories and, yeah, you know big mm. stories that can help us, you know, know these people and help us push them out of out of the holes that they have oppressing Nigerians. Mm. Thank you. Thank you very much. God bless you. God bless you. He's made a very good point there. You know, somebody was saying yesterday that um, when you say plea bargaining, mm. if the sentence attached to that particular offense is, let's say, 25 years, let him at least as part of the pre-bargain uh, agreement spend or offer. Years. Let him spend, let him spend ten years, and then bargain off the remaining fifteen years. Mm. Not that he just go away just like that, just because he has. that, put that, That's also sentence bargaining. You know, uh-huh. <clears throat> I think, <clears throat> I think for us, yeah, mm. why why people will be angry with this is just because um, in Nigeria the, the way we are applying this thing mm. it's it's not something for, for instance if you are if you have an old man you are arresting someone maybe at 78 at at 80 yeah who has stolen money and all that yeah. well if you want the man to to die there in the prison after sentencing you you might not still get the money or is either you get the money or you still get him to prison yeah. to serve time yeah but sometimes they use it to also reduce cost of you know, uh, going through the, the, the, the, the, the, whole process, you know, of justice in court. Mm. Because the prosecutor will also spend money, government will also spend money, even mm. while you are prosecuting such a person. Yeah. That is when, you know, you begin to look at it. Mm. You know, that, okay, this, mon- this man has, has, has stolen so much. Mm. What can we do to make sure that we get the money from him? It doesn't. It does not mean that the judges are already there holding their their stamp of authority so say bam okay you can go go and bring the money no mm. the judges can still resist it mm. and still punish that person that's why you won't even talk about it mm. in, hmm. in china in japan where people are talking about it sometimes mm. it takes just a week for them to prosecute somebody and that person is either being mm. executed or being jailed for life. Mm. Mm. Now I just peeping through our f- Facebook uh, wall right now. But before I go there, there's another caller on the line. Hello, good morning. Hello, good, good morning. morning ah, good morning, my brother. Good morning, Good morning, sir. Is Doctor Sampson yeah. uh, this oh, morning? Oh, Doctor Sampson, <laughs> yes. The, the problem of insecurity in the country. Yes. Doesn't start from the administration of President Muhammadu Buhari. Mm. But why is it escalated? why is it escalating in Nigeria? So there is no country in the world that can be free from corruption. Mm. But what we need to do is to establish a well system of justice. Mm. That is the only way to, to reduce this uh, problem of corruption drastically. Mm. Thank you very much. thank you very much. Um, uh, on I feel you here on our Facebook wall. And he says, when Jolly Nyame and Joshua Dariye were freed from prison, I saw their pictures. They had a really youthful and joyful appearance. Observe how everyone, even the prison warders, started to celebrate and take pictures with them. They are now free to go and enjoy the public cash they stole in peace after plundering billions of naira earmarked for their state development. We are not ready to fight corruption in the, Nigeria. Their, their, their own case, their own case is even better. Yeah, he's a man who, who, who was he was just arraigned that we're even talking about. Mm. They, they've they've served some years. Yeah. Um, you can see them coming out. uh, I observed there was no remorse. Uh, no, that's what this guy saying. There is no man you release yeah. from that kind of uh, place that will not be happy Maybe mm. because of the, the only the only area I have issues is where you see the warders also doing selfies with them and all that. Can but you if you if anybody that have been to the prison before on yes. visit, yes, you you see the kind of relationship the warders usually have with these inmates. You mm. know that will explain why they're having it. But yeah. the prison authorities shouldn't have allowed this kind of pictures. Yeah, with these yeah. people, mm. these mm. are people that many Nigerians are not happy the way the government has gone about it, even though it is done elsewhere. Mm. But why? And they were not the only ones that were released. Mm. We, hmm. we need to say, I think eh, uh, they, they, they, they, are in their tents, those that were given this kind of pardon. But mm. because these are, the, these are politically exposed persons, hmm. two former governors, yeah. that's why they are making the headlines. So I, I think the prison authority should be blamed You know, for, for the way they have allowed these pictures to hit Nigerians, mm. Nigerians who are angry as to the process that allowed these people to come out the way it has happened. You mm. know, so I, I think in corruption, uh, uh, this corruption war, like I said, is for everybody. Yeah. President Muhammadu Buhari will go, uh, will leave that place. Another person will come and leave. Yeah. If we don't do it right from now, yeah. yeah. we will still be here in twenty-five years' time talking about it. Mm. Now, now, there's a suggestion here on our Facebook mm-hmm. wall from um, um, some Olushiji. I saw it just now. Has it gone away? Okay. From Smith Olushiji. And uh, he says, um, Good morning, Mr. Yonju and Samson. Idris and the three have not agreed they are guilty of the charges by EFCC. Mm. Mm-hmm. Plea bargaining is not bad, but a conviction be obtained first and sentences obtained for the charges the law should not be twisted by the arm um, by lawyers, sorry, and thieves uh, in the country. When ASU said Mr. Idris should be watched, the federal government rather gave him another term. PMB is also culpable of corruption. PMB is uh, the president. President, and, yeah. and and he encourages it in this country. PMB has not helped matters, uh, has, has, not helped us at all when it comes to uh, corruption. I, I like that. Let's have conviction first. In, in, in some jurisdiction, in yes. fact, let, let, let, me let me. I'm taking I'm taking this from the U.S. Uh, yes. in, in, most jurisdictions and courthouses, yes. you know, um, plea bargaining can take place at virtually any stage in criminal justice uh, process. Yes, even before uh, conviction. Yes, uh, mm. plea, plea, plea, deals sometimes uh, they say here that can be struck shortly after a defendant is arrested Mm. And before the prosecutor files criminal charges. Yeah. But it depends on the, the the crime we are talking about that has been committed. Yeah. The, the, that has not been stated. Yeah, in, am in, you know. So in our case, I don't want it somebody to hear listen to me this morning or those those who are listening, and say that maybe I'm in support of plea bargaining. I'm laying a premise that it is not something, you know, that is unheard of mm. in the world. Yeah. But the way we are applying it here in Nigeria, in Nigeria, is dubious. Mm. That's mm. what we need to correct. You know, you know, you know. There, there could be an instance whereby there's pre-bargaining. The judge says, "Okay, go and pay X amount and walk away free." Yeah. And then the man turns around later. You, you know, to, to now say, "Look, I was not convicted. Yes. He's now asking for one of, prerogative of mercy or something. One, is one of the disadvantages yes. of plea bargaining that you don't have the opportunity of a jury. Yes. You know, even dropping a verdict. Yes. Then that's that thing that should hang on you as as an ex-convict. Yes. It's not even there. It's not even there. Uh, so, but you know, at the same time, if the government knows that this person, yeah. if, if someone is bringing about fifty senior advocates of nigeria you know how much you will pay each of them when they appear in court. yes. so that person has a lot of money. Mm. to fight mm. to hold on to that money. Mm. Uh, that's where sometimes they will come in in between if through third party or fourth party they begin to talk about this kind of arrangement. Yeah. i'm saying again that in this case yeah. in this case whatever the any anyone trying to mute this idea mm. is a dubious person. Yeah. they need to they need to retract Eh, Nigerians are not happy with the way the war on corruption has mm. been going. Mm. It's it's not about the president. I keep saying it. It's not about any governor. It's also about you know lawyers who yes they are doing their job legitimately, and of course men and women of the bench. Mm. Everybody should know that yeah. whatever they do or refuse to do now will haunt all of us tomorrow. You know, these guys can come back again in about five, six, seven, eight years Why or more than that. Why not? And contest. Why not? For political. Uh, that's, uh, no, that's that's what it means. Because once the baggage of an ex-convict has been lifted off you, mm. it hmm. means you are like an ordinary citizen mm. who hmm. had never seen before unfortunately, when they say they want to come back in five, six years, the same Nigerians will vote for them. We will have forgotten. Another, <laughs> another, another call on the line. Hello, good morning. Hello, good morning. Before we end this all, uh, hello, good morning. Mm. Good morning. Hello, good morning, Good morning, sir. Good morning, uh, Mr. Tansi. Good morning, sir. Alhaji Asala from Coca-Cola. Ah, long time, Alhaji. Eh, ṣé ẹ rí àyàtọ̀ síra wa? Hmm. So we should go the way of China, not <laughs> the way of our colonial master. <laughs> because the I mean the uh, peculiarity of each individual, each country, each uh, nation are different. So, but the politicians and the allies are doing what they are doing. Mm. It's only we, other Nigeria, that even know what we are doing. I'm sorry to say that mm. because they intentionally put this kind of adopted this kind of feedback in because they know it will suit their life. They know even if they get there, they are going to steal. Mm. And they will use this thing as a base for themselves mm. to get out of the hook. And uh, it's, uh, no, it's not peculiar with this government, but the fact that they will change uh, this, uh, the previous administration of 16 years mm. under PDP 2015, mm. thinking that uh, this new party and the mm. kind of uh, so what about you that's coming up mm. with check reality is fighting. He hmm. came on one of the uh, pictures of uh, fighting corruption. to mm. the bears him up. But what we are seeing now is more worse than you. what we have, we have seen before Thank in you, every sector. Mm. Thank you. Thank you, Alaji. Your points are noted. Uh, we'll take a break now, the second and last break, and then when we come back, we will likely uh, move to another talking point. You are on to Freshly Pressed, coming to you from Fresh 105.9 FM. Now that you have finished WIC exams, What's next? Enroll for A-level program at OBMS Cambridge Advanced Level College, Total Garden, Ibadan for Cambridge A-level or JUPEP A-level programs. It is your best option for admission to 200 level in Nigerian universities or admissions to overseas universities. We are known for excellent teaching and outstanding results with seasoned and full-time teachers, affordable fees, moral and spiritual development of students. We have boarding facilities. Enroll now and join the award-winning team at OBMS Advanced level college, Total Garden, Ibadan. We also offer SAT, TOEFL, IELTS, and more. For more information, visit us at Orita Mefa Baptist Mission Schools, Queen Elizabeth Road, Total Garden, Ibadan. Website www.oritamefabaptistschools.com. Phone number 080-338-61091. Orita Mefa Baptist Mission Schools. Excellence, Excellence. through integrity me a back. It's Dangote Bag of Goodies Season 3. Yes, spell Dangote and become a multimillionaire. Category 1. Pick up the scratch card in bags of Dangote cement and win instantly. Category 2. Pick up the scratch cards in bags of Dangote cement to spell D-A-N-G-O-T-E and qualify to win a million naira star prize. Category 3. Pick up the scratch cards in bags of Dangote cement to spell D-A-N-G-O-T-E and qualify to win 5 million naira mega star prize. When you pick an alphabet then eagle, one of the alphabets must carry the Dangote Eagle logo for you to win the mega star prize. Offer runs from 5th July to 31st 1st October 2022. Terms and conditions apply. Power oil, power oil. miracle healing and deliverance explosion crusade where our father, father, senior prophet, GF, Adetuberu, can come like bread and wine, oh. Now with the team now. The team now, the captive of the mighty Oh Ọmọ yam is the list on the menu menu. That one na prophecies, deliverance, healings, breakthroughs We go transform your life yam with one touch from the man of God oh. I beg yam me the area. Now for indoor sport hall, Liberty Stadium, Liberty Road, off MKO Abiola Way, Ring Road, Ibadan. Now from the 19th to 21st of August 2022, time 5 p.m. to 9 p.m. Wake up on Friday and Saturday, Sunday 8 a.m. Oh, Yeah. Oh, shey gas me say I go gas carry person join person carry body join body come igbadume the presence of God o oh. for more information make you gree gree us on this number zero nine one sixty zero zero zero one four six. Jesus dey for free o. Oh. There you don't find money and e know they come, there comes a solution and e know they cost. Play lottery today, you e go surely win o. Oh. Everybody is a winner with e My guy, you can win daily millions, so millions. I out, they go, they go. Be lottery, oh, with the Quality Flow is proudly Nigerian and constantly support Nigerians with consistent quality products for comfort and well-being. With VitaFoam, you don't just sleep. We give you comfort that gets you recharged. For more information, visit www.vitafilmng.com. VitaFilm, the fine art of living. Ninja, how far? Looking for premium entertainment? Jackpot to Prime Video and enjoy correct shows with the biggest stars. Whether you want action, comedy, romance, have we just messed up people? Or adventure. Together we can survive this. Yes, so whatever your mood, wherever you are, we've got you. Jackpot to a world of premium entertainment with your favorite stars. Prime Video. Start your free trial today. Every morning is an opportunity to take your hustle to the next level. So, start every day with a great tasting cup of Nescafe 3 in 1. Just add water and enjoy the perfect blend of coffee, creamer, and sugar with that rich, creamy taste you love. To help you start strong and make every morning count. Start strong, finish strong. Nescafe. Freshly pressed, it is on uh, Fresh 105.9 FM. And um, I know some people have been calling. Let me quickly take one or two calls, and then we must take the last two talking points. Hello, good morning. Hello, good morning. Hello, good morning. Right, he's gone. Right, now there is a story here, just um, buttressing what I said earlier on. Dariye to run for Senate mm. after prison release, barring. Uh, any last minute change, a former governor of Plateau State, Senator uh, Joshua Darie, will declare interest to contest the Plateau Central Central seat on the platform of the Labour Party. Something. This is an anathema. How can somebody be jailed and then he comes out at, through presidential pardon? Mm. and then he wants to go back to politics again. Yeah, because such a person has been pardoned. But let me let me pull my own brakes here. Yes. I I don't want to believe everything about it. Yeah. it's, it's, it's and, in papers. It's in the, Daily Trust. It, it, does, it doesn't matter. Mm. It doesn't matter. Um, if the man, if it's true, yeah. might just be testing the waters. Yeah. Because they know that in Nigeria, anything and everything can happen. Mm. So I'm not ruling in anything. I'm not ruling out anything. Mm. But before people begin to dance around this kind of story, mm. let them just hold their breath. Mm. It may also be some people you know, trying not to make him come out. Okay. You know, okay. so that you don't even think about it because Nigeria will begin. He needs to come out and dispel. Well, he might not. He might not come out to say anything. Mm. See, once he knows that he's not thinking about it, he yeah. doesn't need to de defend anything. Okay. Let him just enjoy whatever that has been offered or given to him mm. quietly. Yeah. Because whether it is APC is going to PDP, Labour Party, ZLP, anywhere is going, mm. I think the best thing for this man mm. is just to stay away. I don't know what will happen before 2027. Mm. But, but <laughs> like they say on the street, as it they hot now, <laughs> let him not mm. let him not try to do this kind of thing. Hmm. Hmm. Um, it's going to damage him more hmm. because you, you have come out through a, a, a, um, a format that yeah. Nigerians don't agree with. Yeah. The best thing is to for you to go home quietly and not be seen or, mm. or not heard. Mm. If mm. you want to join any political party, it's, it's free. Mm. You can contest under mm. the law. Mm. But when you look at the morality on it, this will be too brazen. Mm. If you put this in the faces of Nigerians, then they will now see you as someone who has been unrepentant mm. or who will never change. Mm. So mm. Uh, that that would just be my advice to him. He doesn't need right. to confirm or deny it. Mm. Let him just be quiet and enjoy his life. Yeah. Maybe till 2027. But yeah. the way the calculation is now, for 2023, yeah. well. Two I more talking points, and I want us to spend just one minute on each. Idris Ojo was not part of our attackers, says Akeredolu. Ojo was among the five suspects the military named as those arrested in connection to the Owo terror attack. Incidentally, Ojo was among the inmates that escaped from Kuje prison on July 5th. Now, there's no doubt that's a, that's a serious uh, mix up here. What could have happened? Or maybe, may, or may, yes, mix up. Maybe from the army or even from the Ondo state government, mm. uh, except a picture mm. of that person. Mm. We'll see it. If you type Samson Akinlele on Facebook, you'll see about 20. Yeah. Um, I hope it's not a case of mistaken identity. Mm. And this is a failure of government officials or mm. public officials not working together. Mm. It could have taken a call, yeah. maybe from the yeah. governor's office to the uh, chief of defense staff mm. or vice versa, to mm. confirm this thing before it comes to the public. Mm. Because whatever the army say, because of in what we already the kind of system we run people will mm. tell you that oh they are lying they just went somewhere and bring some other people to say oh we've arrested them and all that people will not believe yeah. you know so but mm. when once this kind of information has been out already i think it's two it's still the two men yeah. at the ends the man in ondo state arakunrin akeredolu and uh, general irabo that can still clear the doubt. Let mm. them come out with the photograph of mm. that person mm. because mm. somebody cannot be in Kuje. Yeah. At the time the Owo massacre was happening, and one hap happened before the other. So did he come out of the prison and went back into the prison mm. now to be released? So they need to clear that. Yeah. Now, now, eh, peradventure, there are people who are already developing some panic concerning uh, the 20 persons that were said to have been kidnapped in Ogun State at uh, Okara on mm. the uh, Lagos Ibadan Expressway. I want us to just quickly touch on this. How was this story concocted in the first place? That uh, there's uh, now the police is saying there's nothing like kidnapping one talk less of 20 persons at Kara Bridge or anywhere along the Lagos Ibadan Expressway. The, the, man, the man who did the, the, was it a voice note or maybe somebody trying to hint? I don't know whether that person mm. was a journalist because the person didn't ask even questions like a journalist, mm. and they quickly put this thing on the social media, yeah. and it's on many platforms. Yeah. You know that oh, I was there. I, I had to run away with my wife, yeah. and the same man left his son in the car. Yeah And again, he these said are, these are fake eyewitnesses. And, and, yes, well, I, I, don't want to call them fake because I was not there. Mm. You know, so they now have to come back after twenty minutes to pick their cars. Kara, Mm. When I'm passing through that place <laughs> in the morning, yeah. leaving Lagos for Abel by five, it's already a big hub activity. By five fifteen, yeah, that place is already heavy mm. with the presence of people. Notwithstanding, that not, could, there could be kidnapping. Yes, yes, I'm coming there because by the time the gunmen come there, everybody will still run out skelter and anybody could be kidnapped. Mm. But these are not being substantiated. The man went to a police station immediately to report and all that. and they went there. They they've gone in search of all the places they need to go uh, go through. Mm. They didn't say they said they marched them into the bush. Mm. Uh, if it's the long bridge, yes, at Kara I don't know where there are any bushes there, except mm. maybe they are hiding them behind the cows, mm. where you have the cow market, something like that. So I, I, I just want to appeal to people, please, if you are not sure of anything, don't spread panic. Don't kill people. People's yeah. BP are already high. Mm. Please don't kill them before their time. Thank you, thank you, thank you, Samson, uh, for coming up on the program again this morning. Uh, of course, uh, DJ Bright has been the studio manager. Thank you, DJ Bright. Mary Gift Sunday, who has been behind me here, sorting out the posts on Facebook uh, wall. I say, Mary, God, God, bless you. And thanks for joining me this morning. Um, please do the same tomorrow morning with my colleague Lulu Fadoju. Now, um, Yinka Olatuberu will take over from here for Fresh Sports. Before I go, a lost nation is one in which hungry and jobless people without deep thinking – blindly support those responsible for their agony and misery. 2023 should be a turning point. A great day awaits us all. Receive it, enjoy it, and thank God for it. My name is Yonju Adebute. Bye for now. Freshly pressed. All the news updates and news analysis from today's headlines on Fresh Fresh 105.9 FM. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Karim Benzema for World Cup winner Mario Götze, who's a sub. Madrid yet to start. Will start this weekend. We'll see what form they're in. Oh by flag snake down for now, but they're successfully by Canal. For now, is the chance for Kamada pulls it back. Here's the first chance for Benzema. Vinicius, what a block! Well, Benzema lays it off to Vinicius, and you're right, what a block this is. What? Gibril Sao looking to try and find some room, and then he's drilled in. He goes for goal! That's the corner, jumping was Benzema, coming in Casemiro! And David Alaba has a tap-in to give the European champions Real Madrid the lead in the Super Cup. Ancelotti's coaching staff celebrate. David Alaba scores the goal. And it goes then from Lens. Kroos swings it in. Benzema controls! can't believe it. Benzema controls it nicely and hits it early. Flat with the leg. Benzema again had to dig it out. A little bit behind him and then Casemiro. Suarez's wrist. That'll He's had it. that bandage on for seven years. Madrid, <laughs> it's been nice and patient in the build-up. Vinicius Junior. Casemiro hits the crossbar. Now, three in the box here, as well as the man with the ball. Here's Vinicius carrying Benzema, first time, first goal. Vinicius, great run, assist, Benzema goal. How many times will we say that this year? But great movement for Vinicius. Pass to Benzema. Yes, we'll look at Kevin Trapp all day long. Valverde towards Benzema. <laughs> Tony Kroos wants to hit one, and he just lifts one in. And uh, that's dealt with straight. Gets it back again from Alario, but uh, here's Rodrigo looking to go the long way round, and he manages before their first game, so they're right up for it, Madrid. Well, that's it. Celebrations for Real Madrid. And an historic night as well in Super Cup terms for Real Madrid. To manga to you, ladies and gentlemen. Everywhere in the world is Harlem Madrid this morning because yesterday at the Eliskil Olympic Stadium was the venue where Real Madrid won the first trophy of the season as David Alaba, Karim Benzema De Benz got the name on the scholarship in a 2 0 victory over entering Frankfurt, who are the holders of the Europa League. On that Ala Madrid note, I welcome you to the Throwback Thursday edition of Fresh Water on Fresh FM 105.9. You know what it is. This is Fresh FM Nigeria headquarters, situated in Ayefele Music House, Challenge Area in Ibadan. This is the Real Madrid of all radio stations in southwest Nigeria. Ladies and gentlemen, as I always say, the station we keep getting popular because we have the formula to always make your day spectacular. You know, we will never, never decline to keep you inclined about the best news making the waves in the world of sport. My name is Olanyika Olatuberu Evers. The Mayo Sport is here. Your Mayo Sport is here. MOS Force of his name. I've reported for duty today and I'm ready to drive you around the world of sport because I have been commissioned by the station to do just that. History was made against yesterday as Karim Benzema led the Real Madrid team to win the UEFA Super League Super Cup against Eintracht Frankfurt. Karim Benzema yesterday scored another goal 324 goals for Real Madrid. He overtook Raul Gonzalez, Real Madrid legend, who scored 323 goals for the, the capital club in Spain. And also, Karim Benzema is second all-time highest goal scorer in the football club. Let's talk about Carlo Ancelotti. Before I read out the records Carlo Ancelotti has in his managerial career, especially in European football, ladies and gentlemen, let's make listen to the jubilant coach of Real Madrid, Don Carlo Ancelotti, after that game yesterday. We'll be back. Carlo, congratulations. Another trophy with Real Madrid. How do you sum up the game today? Uh, whole game, but all at the start, uh, they were so close behind, low, low block, and we had difficulty. But after we scored the first one at the end of the first half, we had more control and uh, deserved to win. We didn't take risk. We didn't play a game with uh, super intensity, but uh, uh, I think it was a good control. Your team seems to know when to step in and get the ball at the right time. The anticipation, for example. Players look very uninterested and suddenly they're there. How do you gain that quality? They are used to play together. They are comfortable. They know each other, um, uh, and so for them it's much uh, simple to play together, to find the right time uh, of the game, to sometimes to have a low block, uh, but we could we could use a counter attack. They are so used to play together. Your assistant coach and son, Davide, I saw swarming up and down the touchline every time there was a set piece. Can you just tell me about his role and do you think he will go on to become a senior coach one day as well? He's an assistant. <laughs> now, for sure, he will be a coach in the future. Uh, he's working a lot on the set pieces. He has more energy than me, that is normal. Davide Lancelotti the son of Carlo Ancelotti, is his hand man, is his right hand man in the dugout in Real Madrid. What a dynasty in that Ancelotti family. Carlo Ancelotti is the manager with the most UEFA Super Cup titles. He won two for AC Milan, one two for Real Madrid, four in total, overtaking Pep Guardiola, who won three UEFA Super Cup titles in between Barcelona and Bayern Munich. Remember, Carlo Ancelotti is now the first manager to win league title in each of Europe top five div- div- divisions. AC Milan, he won the Scudetto. in Chelsea, won the English Premier League. Bayern Munich won the ba- Bayern Bundesliga. And PSG won the French Ligue 1. Real Madrid, he won the Spanish Liga Santander. First manager to win four UEFA Champions League titles. Now the first manager to win four Super Cup finals ladies and gentlemen, Carlo Ancelotti also suggested it is now, it is no longer a controversial statement a Madrid that Karim Benzema is the overwhelming favorite to win the Ballon d'Or this year. Ladies and gentlemen, the MOS on behalf of this radio station, I'm congratulating all Real Madrid fans all over the globe. Hala Madrid, Hala Madrid. This team, one of the greatest sporting institutions in the world, cannot, cannot just stop winning. Ladies and gentlemen, let's pay some bills. When we come back from this commercial break, then we go back to the rest of the stories and the rest of the show. Don't you go away. This is Fresh Water on the Freshers Radio Daily 10, Fresh FM 105.9. We'll be back in a jiffy. capacity. I say, what gave you the temerity? Oga contractor, why all this big grammar today? Don't mind this yeye site manager. I tell him, say, from now on, he must wait for me to come open all the Lafayette cement bags before them begin work. Him not the year war. Oga, <laughs> you self want your better inside the Lafarge win better season one promo. Eh, see you. Who not like better thing? Yes, so Lafarge Win Better Season one promo don land. When you buy Lafarge Cement, check inside the bag for your scratch card. Scratch am, anything you see, now your luck be that. If you see recharge card, top up your airtime instanta. But if you see tear rubber car, keke, TV, generator, industrial fan, DSTV, Go TV, bag of rice, and other better better things, call the number on top your scratch card. We go deliver your gift to you sharply. Oh yeah, call your retailer, begin buy Lafarge Cement, make you the win the go. See poster stars for more Tori. Terms and conditions apply, sha. Lafarge, building progress for people and for the planet. Ninja, how far? Looking for premium entertainment? Jackpot to Prime Video and enjoy correct shows with the biggest stars. Whether you want action, you comedy, romance, have you just messed up people? Or adventure. Together we can survive this. Yes, so whatever your mood, wherever you are, we've got you. Jackpot to a world of premium entertainment with your favorite stars. Prime Video. Start your free trial today. Okay, welcome back from that commercial break. This is the Fresh water on Fresh FM 105.9. It's your spicy breakfast sport on radio. You're rolling on the show this morning with the mayor of sports himself. Let me confirm to you, ladies and gentlemen, that the women FIFA Under 20 Women's World Cup is ongoing in Costa Rica. Let's celebrate the result of the games that went down Spain and Brazil settled for a goalless draw. Costa Rica, the host nation, lost all Australia women three goals to one later today, 6 p.m. Nigerian time. Ghana will be playing against US and it'll be Japan against the Netherlands. Also, Germany lost to Colombia by a goal to nil. New Zealand and Mexico women settle for a 1 1 draw. Ladies and gentlemen, 12 midnight tomorrow, it will be time for Nigerian Super. The Nigerian Falconets, beg your pardon, the Falconets on the 20 national team, women national team of Nigeria, will be squaring up against their French counterpart. One of the players, one of the shining knights of the team, talking about Flourish Sebastian spoke with reporters before the game. Let's make listen to Flourish, who is the striker, highest goal scorer of that team. So my target in World Cup, uh, first during the qualifiers, I'm very happy to be the highest goal scorer in doing qualifiers. And I also remember that I also made a promise to, the, to Nigeria that I'm going to score because the target was they were looking at the possibility of me going to Senegal to score two goals, and now here to Nigeria here. So I made a promise that I also perform more than what I did in Senegal, and yeah. I scored three goals against Senegal during our last match in Nigeria here. So that was a promise I made to Nigeria. And here, yeah, this a task ahead of us, being the Falconet. And I want to say I'm very happy to be among the people traveling to Costa Rica for the World Cup because this has been my dream. I'm so happy to be among the among the players going to World Cup. So I'm assuring the Nigeria and giving them the full full promise that me going to Costa Rica, I'm going to leave a mark there. I'm going to show them that all through me staying in the camp, we have learned something from our coaches and we are going to show a very big work to them. Okay, that was um, Flori Sebastian, who is we were looking at, uh, that maybe she is the next sister to Shuala. Remember sister to Shuala, who is uh, undoubtedly the best female footballer in the continent, uh, was was discovered from this kind of tournament. Update on Edith Agoye. Remember, the news broke out yesterday that Edith Agoye eh, will no longer continue in his role as a coach of the Shooting Stars. At least for now, Lesil is a release from the club. 3SC acknowledged and accepted his voluntary resignation letter. 3SC thank him for serving the club meritoriously in different capacities as a player. He had three stints as a player, assistant coach, and a head coach that spearheaded their promotion right from the NNL to the Nigerian Professional Football League. He did not only do that, he made sure, though by the whiskers, that 3SC still remains in the early division. Talking about the Nigerian Professional Football League. Okay actual shooting stars also confirmed that the state government has approved the proposal to send a going to the UK for higher refresher costs, with the state government covering all his expenses. Remember, this is very, very good development. Daniel Ogumodede was sent to Portugal by Remo Stairs for refresher course and is back in town to lead the Sky Blues into the continent and the next season the Nigerian Professional Football League. This gesture to send him on a refresher course is done to appreciate the effort of Agoye White serving the club. The club wishes him all the best in, the, in all the best in his future endeavors. This is signed by Honorable Babatunde Olaniyo, the chairman of the Shooting Star Football Club. Good news everywhere. Let me confirm to you, since August 4th, there has been managers Mary Goodand in and around Nigerian Professional Football League. First off was Imama Amakpakabo, who left his role at Abia Warriors coach after his contract expired. And later, we a Agbenga Gumbote, who did very well, brilliantly well for the Sky Blues Remo Stars. His contract too was not renewed. Daniel Ogumadede was preferred. We heard yesterday that Edith Agoye will be leaving his role as a shooting stars coach. Ladies and gentlemen, let me confirm to you, Abdullah Bifo is the coach he was the coach of Quara United, has confirmed his departure from Quarter United, the Harmony Boys, uh, the experienced football gaffer, leaving Magara United as a hero due to the fact that the Harmony Boys picked a continental ticket under him after 11 years, the last played on the continent. Before before the end of the outgone season, had had issues and had to travel to United States for medical treatment, where he was until the end of the term. In his absence, Lukman Ijaya and Mukaila Ijala took charge and finished the season as fourth best in the final NPFL standings. Abdullah Bifo as also left his role in Quara United. Ladies and gentlemen, just in case you're just joining the train, let me confirm to you that this is Fresh Water on Fresh FM 105.9. Away from that, ladies and gentlemen, let's talk about some transfers. Let me confirm to you that Alexis Sanchez, the Chilean, has completed his free transfer to Olympic Marseille in a two year contract. The Chilean international has played 143 times for the Chile national team. He has won 17 trophies in his career and is expected to infuse winning mentality in Olympic Marseille. Ex Arsenal Chelsea star William terminated his contract with Corinthians. Corinthians lost 3 0 on aggregate to Flamengo and in the quarterfinals of the Copa Libertadores that was yesterday And William then he stayed at the club soon after the 34-year-old times as Boyd Clump came to an unceremonious end just three days before the crucial derby against Palmeiras in the league. The reason for his departure um, is as a result of his family wanting to return to Europe where they have spent 14 years. They didn't find life in the Brazilian city exciting at all. A report emanating from Craven Cottage seems that Fulham might be interested. Maybe they've made an offer to actually retain the services, to actually acquire the services, I beg your pardon, of William the Brazilian. Ladies and gentlemen, still talking transfer on the Brentford has signed Denmark international Damstrad from Sampdoria. Remember that Brentford has been having a lot of Danish joy because Christian Eriksen, the, the Danish guy, the Dane, came into Brentford. He was trusted after his health issues and he came and shone like a million stars for the London club. According to report this morning, Darmstadt has left Sampdoria to join up with Tom Frank, another Dane in Brentford. Ladies and gentlemen, Chelsea might just be interested in signing Poot. Pair Emerick Bamianga and Frankie de Jong. The financial struggles of Barcelona is well documented. According to reports emanating, in Barcelona, who are struggling to register the five players they signed, talking about Robert Lewandowski, Rafia, Giskunde, Andres Christensen, and Francaise in the for the upcoming La Liga season before the game on Saturday against Rayo Vallecano. The La Liga authorities have told them that they cannot register these players unless they raise 85 5 million euros. How will they raise money unless they sell their prize asset? Frankie de Jong, Pemric Aubameyang, who scored 79 goals for Thomas Tuchel in their days in Dortmund just in two seasons, might just be Chelsea players. That is according to preliminary report. No offer has been made already. No deal has been agreed. But it is a possible situation The Aubameyang might return to London and Frankie de Jong might choose UEFA Champions League playing Chelsea ahead of Manchester United who have been scouting for him for over two months because Manchester United are playing in the less fancied UEFA Europa League. Ladies and gentlemen, it's a convenient sport for me to apply the brakes on today's show, the towards the edition of Fresh Sport on Fresh FM 1059. Many thanks to you for listening. Many thanks to you for choosing this radio dial. Many thanks to my studio managers, Sean Coker and DJ Bright. Many thanks to the producer of this show, Kenny Ogumiloro. Many thanks to you, both, Ladies and gentlemen, my name is Olanyi Kaola. Salatu Evers. Your mayor Sport is signing out MOS first of his name with a big promise that I will always still see you, you, you, you, you, and you around here, which is the sporting arena. You know what, people? Enjoy the rest of your Thursday. Make sure you stay out of trouble. No matter the matter, stay positive. God bless your all. Ladies and gentlemen. Something huge is about to hit your pocket this season. Stamping IBTC reward for saving promo is back bigger, better, for longer. With up to 156 million naira up for grabs, over 800 customers will be rewarded because it will now run for 365 days. Simply fund your Stambic IBTC savings account or at Ease Wallet with 10,000 naira only and leave it there for 30 days, and you stand a chance to enjoy in the Reward for Saving promo season 2. Dial star 909 star 37 hash. Download the Stambic IBTC mobile app or visit any of our branches branches nationwide to get started. Go for more with Stambic IBTC. It can be. Guy, what's going on? You know my dilemma with my phone now. <laughs> you call that one phone. Uh, so why are you so happy? I got tired of hiding the phone. So I went to the Samsung store to see what I can afford. Uh-huh. Samsung has a plan called Flex Pay that allows you to pay as low as 3,000 naira for any Samsung device of your choice and complete payment over a period of 3 to 12 months. I sharply picked a 6 month payment plan and I got a Galaxy A23. This is a machine. As in, eh? You have been dulling yourself, oh? Find Samsung Flex Pay and own your device right away without breaking your pocket. Terms and conditions Restrictions Hurry now while stock lasts. Every time, you people be telling me to leave life free things, to leave life free things. Fimisile jare. But I find you where they're giving free drinks. If there's free food, you'll be there. Oh. If they're sharing free money, you're on the queue too. Forget! We all love good things. Even now that Jumia is doing free delivery, it's the same you and I that are enjoying it. On every order above 1,999 naira, you'll enjoy free delivery in Lagos and Ibadan. So, shop on Jumia today. Jumia, your everyday delivered. tó tó dára kásìsì mà ni wọ́n ń lò. kásìsì. ìmọ̀ ẹ̀rọ òde òní náà fi ṣe é. kásìsì ó dára kì máa í mòoru. ó tún ṣe ege sí òde òun tẹ́ bá fẹ́ o. ó le koko. ó dára ó rẹwà ó là ló pẹ́. ó le koko. ó dára ó rẹwà ó là ló pẹ́. ó sì jí wa. lẹ́gẹ̀dì gan ìyẹn ò lẹ́gbẹ́. diamond wà. crystal pẹ̀lú supreme tó dára ilé iṣẹ́ Nigerite ló ṣe wọ́n jáde o. Nigerite calcicil kò táwọn yọ jù. <laughs> calcicil sílẹ̀ tí ilé iṣẹ́ Nigerite fìmọ̀ ẹ̀rọ ayé òde òní gbé jáde ó rẹwà ó le koko ó lálòpẹ́ bàbá ń bari ẹ̀ ní pẹ́ kì í mòoru ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀ ó tún ṣe gẹ́sì pèlè ìpèlè bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nàìjíríà Nigerite calcicil ó sílẹ̀ lásán lọ. Say you wanna feel that boost? Allow me to introduce Amber energy drink. No more shutting down, we going up. Oh yeah, get ready, stimulate your energy. Amber now for energy. Go around tell somebody. Oh yeah, get ready, stimulate your energy. Amber now for energy. Go around tell somebody. Amber Energy Drink. Stimulate the energy in you. Big protein breakfast àṣírí ibẹ̀ nìyẹn. bí ìyá mi máa ṣe ń jí láfẹ̀mọ́jú wọ́n á ṣe oúnjẹ fún wa kí wọ́n tó sáré lọ sí ibi lọ́pọ̀lọpọ̀ ìgbà bàbá wa máa ń ṣiṣẹ́ dalẹ́ wọ́n sì tún jí lówùúrọ̀ láti gbé mi lọ sí ilé ẹ̀kọ́ kò wá sí bó ṣe lè di gádígádí tó kì í rìn wọn láti máa bá mi ṣeré ìdí rèé tí wọn kì kúrò nílé láì jẹ big protein breakfast. bẹ̀rẹ̀ ọjọ́ rẹ pẹ̀lú oúnjẹ òwúrọ̀ tó kún fún big protein amárata kébé. pink rich for your pig. power oil power oil. Nestle Naija and they support Naija people with ogbonge products where they give comfort and well-being. With Vitafoam, hmm, no be just to sleep oh Vitafoam they give better comfort where they make body day. dey kampe. For more tori, visit www.vitafoamng.com. Vitafoam, the fine art of living. tolú how you àjò ilẹ̀ haúsá dùn mo jẹ oúnjẹ kan tó ń pè ní dambu ìṣèkáfá níbẹ̀ ọ̀rẹ́ àdùn àti tasọ́sàn ìlú lárinrin. ẹ̀ẹ́n oúnjẹ ti délẹ̀ o. láìdé oúnjẹ yẹn náà ló ṣe hmm, ó dùn jù yẹn lọ báwo ló ṣe sè ìsebẹ̀ ọ̀ngà òun nìsebẹ̀ tó nílò fádùn àti tasọ́sán tó lélẹ̀ dùn àwọn tó fẹ́ràn nínú pẹ̀lú oúnjẹ aládùn nínú ilé rẹ. ọ̀ngà ọ̀ngà mama's helping hand. Say you wanna feel that boost? Allow me to introduce Amber energy drink. No more shutting down, we going up. Oh yeah, get ready, stimulate your energy. I'm banner for energy. Go around tell somebody. Oh yeah, get ready, stimulate your energy. I'm banner for energy. Go around tell somebody. Yeah. Amber Energy Drink. Stimulate the energy in you. ká gbójúlé tí ó sì wá débùté ayọ̀ bọ́mọdé bá ṣubú bó bá ṣubú á wò wájú bí àgbà bá ṣubú abojú wo ẹ̀yìn wo ọba tó jẹ tí ìgbẹ́ dìgboro títí láéláé la ó máa ṣèrántí wọn ọba tó jẹ tí ìgbẹ́ tún dìgboro nídàkejì títí láéláé la ó máa ṣèrántí wọn ọba mẹ́wàá ìgbà mẹ́wàá tani ká gbójúlé tí ó sì wá débùté ayọ̀ ọkọ̀ nàìjíríà máa ré lójú àgbà mi. tani ó tu ọkọ̀ ilé èbúté ayọ̀. ọkọ̀ nàìjíríà máa ré lójú àgbà mi o. tani ó tu ọkọ̀ ilé èbúté ògo. a ò fẹ́ ọ̀jẹ̀ tún. la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àní fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. fresh fm la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. fresh fm la wa ń gbọ́. òkè téńté tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. fresh fm la wa ń gbọ́. ilé orin la ní challenge ní ìlú Ìbàdàn. fresh fm la wa ń one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala fresh fm. to

ẹ ṣe ìwọ ló ṣì ìwọ náà ni ọ wọlé sílẹ̀kùn sí ilẹ̀kùn mo gbà wọlé láàárọ̀ yìí ọ̀kẹ́ ni wọ́n ti gbọ́dọ̀ bàrà láyé ojú mi máa le ni. sorry oya calm down. èmi rè be calming down. o wo mi rè é ni. be calm oya oya oya. calm down mọ́mí calm down. please please. all right eh, ebi ròyìn náà la wá kà. bẹ́ẹ̀ni oya ok ok awẹ̀ ní tí ó gbé ẹni ọba kọ́kọ́ gbé ni ní ọkọ̀ọ̀kọ̀ sórí ìròyìn tí ń bẹ nínú àjà balẹ̀. àjọ ṣe oríire ni torí pé ìròyìn tí ń bẹ wájú mi ìròyìn tẹ̀mí rí wájú mi <laughs> bẹ́ẹ̀ bá ṣìyàn tẹ́ ẹ ṣe ọmọ gbé wọn ọdún lọ́dún tí ń bọ̀. ọ parí ọbọ nù ọbọ ọbọ ìgbà mi wọn lè ní o ti bó fún ọ ìgbà mi wọn ni ọbọ fún ọ wọn lè lọ tàpá o. kò mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dà. káyé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dọ́ ọlọ́ọ̀nìjọ bọ́ lọ́wọ́ wa. ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí olúṣẹ́gun ọbásanjọ́ ló sọ pé ẹ̀yin ẹ̀yàn yẹn kú yàn sípò bí olórí nàìjíríà lọ́dún twenty twenty three ẹ wò ó ti nàìjíríà ń nù. ẹnu ọmọ náà ti bá wà ń sọ bá fún ẹ pé ọlọ́run jẹ́ eríkó mọ̀mọ́kùmù ẹjọ́ ń bo ni kí n lọ lẹ́yìn kẹ́ ẹ sọ. <laughs> kí ni ká mú lókè pé ìbéèrè ni sàn ìbéèrè ni ká mú torí pé ní ìsìn bí ìgbà tí ọmọ kan mú ẹyẹ lọ́wọ́ fá bàbá àgbàlagbà bàbá àgbàlagbà ẹ wò ó òkúlẹ́yẹ yá àbí ààyè bàbá ni ó wà ní. àtàyè àtòkù ọwọ́ ẹ̀ lọ wà tí n bá láàyè ni ó lè fọ́ fún lọ́rùn kan pa. ní bá ló kù bó bá jùlẹ̀ mi. bó bá jùlẹ̀ ní ìsìtí. tó fò ah tó fò pìrì. Ah! àwọn àgbà kan ti dé. ọ̀rọ̀ tó yí ni o. ó yí àwọn àgbà kan ti wá dé ipò tí wọ́n ti di bàbá gbogbo òlu hmm. ayé ọmọ sọ wọn lẹ́nu ọbẹ̀ wa ní mi nǹkan àgbà wọn ò wá ní sọ pé abọ́ládé ni kí gbogbo yín tẹ̀lé o. ẹ ṣùgbọ́n nígbẹ̀ngbẹ́ ọlọ́mọdé kéèyàn ò sí mu ọlọ́mọdé yín ò sí yàn ságbàgbọ̀ tó ní sọ pé ṣé mo sọ fún yín pé kẹ́ ẹ mọ́ mú mú kú mu. ẹ ní wọn fi ní ẹfẹ mi sọnà ẹfẹ mi sọnà ẹ mọ́ mú mú kú mu. Ah. ní òórọ̀ yìí wọ́n ní pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń dídà tó ń dídò hmm. fowó tí ń wọlé ó rí i pé ibi dínà wọn ti bẹ̀rẹ̀ dwindling revenue dwindling dwindling pé ń dwindle ń pé nàìjíríà báńkì àgbáyé world bank ní ọlọ́run káságbàdúrà kákún fún àdúrà kí nàìjíríà ọmọ di once upon a time ni pẹ̀lú bí owó ti ń wọlé fún nàìjíríà ò ṣe tó nǹkan kan mọ́ ó sì mọ̀ pé lẹ́yìn owó kò tún sí nǹkan mi lẹ́yìn owó owó náà tún ni o. Hmm. ha hmm. ìròyìn èbó ńlá kan ni existential threat ta ló ṣe hùn nígbà mo fèbó. Ah, àwọn aráalé ni mo gbọ́ àwọn aráalé ni ah, is it my english ṣùgbọ́n hun hun hun hun inú ẹlẹ́dẹ̀ ní í gbé. ah eh, ojú o eh, ah, eh. why hun to my english. bẹ́ẹ̀ ni jàre ọ̀dà nínú àwọn àròyìn déyìí tí ó tún lè ṣe hùn láàárọ̀ yìí wọ́n ní jìnnìjìnnì ti dàbò àwọn tó jẹ́ àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú PDP pé èèmọ̀ ní ń bọ̀ yìí sẹ́rí Àtíkù àti Wike tí wọ́n èrí mi ara wọn látàn yìí ah, nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o hmm. ṣùgbọ́n ẹnìkan tí ò lè mú mọ́ ara nú àwọn àgbààgbà wọ́n sọ̀rọ̀ mímí kò ní o gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo oníṣẹ́ rí gómìnà tí ń bẹ ìpínlẹ̀ Rivers yẹn ó ti di pẹ́lá o hmm, hmm. àìmọye nǹkan ló ṣe tó farajìn fún ẹgbẹ́ òṣèlú PDP kí PDP ò tó wá dẹgbẹ́ hmm. léyìí tí gbogbo èèyàn ń daṣọ ọ̀rọ̀ báyìí ẹ mọ́ fi gómìnà ń ṣe kódà kọ gómìnà ṣùgbọ́n gómìnà Rivers ti ń wí òun Wike ni. kábíyèsí gàdàgbà gàdàgbà ni Vanguard náà kọ́ lóòrọ̀ tòní tó pé pẹ̀lú bí ojú ilé òṣèrẹ́rìn kankan mọ́nú ẹgbẹ́ PDP báyìí àwọn àgbààgbà ẹgbẹ́ ti fẹ́ tẹsẹ̀ lébọ̀ fún wọn kí wọ́n jọ wọ́ ojútùú sí lójú ọgán. abẹ́ a rí ìròyìn òṣèlú ti fọná sójú 2023 ti ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n Òbí àti Tinubu wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbógun ẹnu jara wọn lágbo òṣèlú ìròyìn ẹni pẹ̀ ẹ̀ kí bẹ̀rẹ̀ kí ló sì fà á ẹ̀yin ni kẹ́ ẹ wọ́ south ìta hmm. gbangba Vanguard ni wọ́n hmm. kọ̀ yẹn sí. Hmm. wọ́n ní ọ̀rọ̀ sí ẹnìkan mọ́yọ̀ bó ṣogún ọdún tó ń kákó ọba ni ọmọ baba Ango Abdullahi ọmọbìnrin tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ọkùnrin dọ́tà ńlọ rẹ̀ àti ọmọ ọmọ ọmọ ọmọ bíi mẹ́rin ṣe ni wọ́n palẹ̀ wọn mọ́ ìyàwó ọmọ Ango Abdullahi wọ́n palẹ̀ mọ́ àtọ̀ àwọn ọmọ rẹ̀ mẹ́rin ní Kaduna okay now. Mm -hmm ok òun wo lo tó ń ṣe nísìnyí. Ah, kà á ń fi lé olúwa lọ́wọ́ náà ni kọ́mọ wò aràn báyìí. lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ìbàdàn sẹ́kọ̀ọ́ àwọn ìgárá ẹlẹ́gìrì máwọn èèyàn mọ́lẹ̀ nínú súnkẹrẹ fàkẹrẹ tẹ́yìn ń pè ń go slow wọ́n ní kódà wọ́n mú àwọn kan mọ́lẹ̀ ní ẹ̀sìn torí bọ́gbó kódà wọ́n ní àwọn ọlọ́pàá gan ti ń bẹ ń tòsí àkọ́dí ní lórí ìròyìn tẹ́ gbọ́n nínú ìwé ìròyìn ti Vanguard wọ́n ní àwọn èrò ọkọ̀ gan tí wọ́n mú mọ́lẹ̀ àwọn kan yarí ni wọ́n bá lé àwọn ẹlẹ́gìrì wọgbó pé a <laughs> mọ́fokò mi pààlà ọjọ́ kan lè yàn kọ́ ìta gbangba Vanguard mo ti rí lẹ́yìn o pọ́ǹchì náà kọ́ bá a bá dá àyè ibẹ̀ ẹ mọ̀ gbọ́. all right bí òṣèlú bó ṣe ń gbóná girigiri báyìí lórílẹ̀‐èdè nàìjíríà tó ní kálukú tí wọ́n ń ṣe kíyọ̀ ọdún tàwọn Tinubu ti pàpà sọ̀rọ̀ síta báyìí Tinubu sọ pé ẹ ń bá lajẹ́ ọmọ ajá rẹ̀ sí o hmm. tame your supporters hmm. àwọn tó bá lajẹ́ ọmọ ajá wọn so ta ni Tinubu ń bá wí ó ní ẹni tí wọ́n fi àsíá ẹgbẹ́ òṣèlú Labour lé lọ́wọ́ Obi hmm. nù o pé Obi sọ fún àwọn èèyàn tí wọ́n fẹ́ wà obediently ẹ mọ sàrífín <laughs> kí wọ́n bá wọn ẹ bá ní sọ fún wọn. <laughs> Ah, a rí ìròyìn ẹni tí í ṣe olùṣírò owó àgbà Nàìjíríà tí wọ́n gbá dìde lórí ìjókòó látàrí ẹ̀sùn ìwà àbàjẹ́ wọ́n ní ó ti sọ fáwọn òṣìṣẹ́ EFCC pé kí wọ́n jẹ́ kí ẹjẹ́ àjọ sọ ẹjẹ́ àyànjú ẹ̀ nílànà pamílémọ́ pamí sóde plea bargain kí n kó tọwọ́ mi lẹ̀ tá a náà kù mm. ká sì jà mí lórí ẹjọ́ yìí. dá díẹ̀ lẹ́ka gbójú kò mẹ́ fún ọ. <laughs> ṣé díẹ̀ ni wọ́n gbé ni ok ah. jáde ẹlẹ́tọ̀ sọ wọn tún ti ó tún ti bá sítórì mi lọ jáde ẹlẹ́kẹ̀ ah, wọn ò jọ sí rẹ̀ wọ́n gbé ẹ̀rù lẹ̀ gbẹ̀rù lẹ̀ kábọ̀ wò ó ṣe àṣà wò ó ṣe ní jẹ́ play ball game kábọ̀ wò ó ṣe ni yóò ní tí ọ̀bà dé o. ní sáńsì àti ọkùnrin yanjú mi that is why pé àwọn tí bá tún gbọ́ lẹ́yìn nípa play ball game ìmọ̀ mú yes àwọn tí ń jíwó lọ́wọ́lọ́wọ́ báyìí ó pè okay let me oversteal jẹ oversteer jẹ overjiwo torí ngbà tí ó bá di wọ́n mú mi màmá lè ní òkè ẹgbẹlẹ kò sí iye èlò ni oníkíní ta tí ò pé <laughs> hallelujah ọlọ́run ọba níyanjú rẹ̀ àdúrà náà tún ni. ẹ lórí ọ̀rọ̀ ìdírísù òjò hmm. wọ́n ní ẹni tó sá kúrò nínú ọgbà kùjé àní ìsáǹsá ni o ìsáǹsá ni tó sá inú ọgbà kùjé hmm. ẹ tún ti lọ sí mú o pé ń bẹ lára àwọn tí ń bẹ nínú àwọn tó mú ìkọlù kọgbà dé bá ilé ìjọsìn nílùú Ọ̀wọ̀ ẹ wò ó Akérédolú àti iléeṣẹ́ àwọn ọmọ ológun ẹ bá ní sọ àsọyún ọ̀rọ̀ yìí o ẹ jẹ́ kó yé wa o hmm. Idris Ojo kùjé ló ti sá o kò sínú hmm. àwọn tó lọ sí inú ilé ìjọsìn nílùú Ọ̀wọ̀. Hmm lórí ogun gbígbé ti egbògi olóró lílò jíjẹ rúnrún lílá fínfín múmu nímùkúmu àjọ NDLEA ń fẹ́ àjọṣepọ̀ tó lágbára láàrin ẹ̀ka aládàáni private sector mm. láti gbógun ti kíní kò ní àwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà. o ti mẹ́nu déédéé síbí. kí ló tún kù. ẹ jẹ́ ká wá lọ sẹ́ka àpolówó ọjà àwọn nǹkan tí wọ́n ní fún alókè lọ́hùn ẹ bá ní rọ̀dà sí ilẹ̀ báyìí dàálẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ òtítọ́ ni pé ẹ̀kọ́ lógún tó dára jùlọ tóbi lè fọmọ ṣùgbọ́n lẹ́yìn tí akẹ́kọ̀ọ́ mi ti lulẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nínú ìdánwò jáàmù bó bá ṣe sì yẹyọ àdúrà ló tó kàn kí ìdásẹ́sílẹ̀ kó mọ́ sọdún mẹ́rin di ọdún mẹ́jọ mọ́rú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ilé ẹ̀kọ́ Providence Edu Consult ti gbé ọ̀nà àbáyọdé fún gbogbo ẹni tó ń wá admission sílé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà àti nílé òkèèrè láwọn ilé ìwé bíi African University Benin ESTJ University Kotonu Belarus State University àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú A-level program ní Providence Edu Consult two hundred level làkópọ̀ wọ wọlé sí yálà ní ilé ìwé gíga ní nàìjíríà àbí nílé òkèèrè ilé ìgbé tó gbámúṣé àwọn olùkọ́ wa sì dáńtọ́ kódà ẹ̀ ń bá ní o level lọ́wọ́ ó lè wọlé sí hundred level láwọn ilé ìwé tá a kàkalẹ̀ yìí àyè tó ń bẹ fún professional exams bíi ican owó ilé ìwé wa ò sì gàjára lọ ọ́fíìsì providence edu consult wà lẹ́gbẹ̀ẹ́ adewa filling station tipa garage akala express ìbàdàn telephone zero seven zero five four six four six three nine two providence edu consult admission sí yunifásitì ti dìrọ̀rùn. àtọ́tọ̀ arére kí ló ti gbá mi ìdè ọmọdé àtàlàgbà tó fẹ́ tayò jẹ ayò yìí ló ti mà lọ́gbà yìí. sunshine. tó o bá ti ń ta kó o máa jẹ ni kò sọ̀rọ̀. kó owó kékeré sórí sunrise galaxy pm awilo knockout cash out àtàwọn games tó lè ta lẹ́sẹ̀kẹsẹ̀ kó o jẹ́. o lè tayọ yín lọ́tì lọ́dọ̀ àwọn aṣojú wa tàbí lórí ayélujára online website www.elotry.ng o tún lè download mobile app lórí website wa láti tayọ yín lọ́tì lórí fóònù ẹ anytime anywhere ẹ fẹ́ darapọ̀ mọ́ àwọn aṣojú wa agent ẹ kàn sí website wa tàbí kẹ́ wá sọ́fíìsì wa ẹ tún lè gbé náà. numbers wọ̀nyí zero nine one five two two six two six eight zero tàbí zero nine one five two two six two six eight seven email info at elotry we are fully regulated by National Lottery Regulatory Commission. elotry play responsibly play for fun. táwọn alágbára ti ṣetán o láti máa dáhùn ìbéèrè àti ẹ̀bẹ̀ àdúrà gbogbo oníkojúkò ènìyàn lórí òkè ìmúṣẹ àdúrà àti ìmúpadàbọ̀ tí kò mountain of prophetic prayers and restoration ministry pàdé àdúrà alágbàyípo ọlọ́dọ́ mẹ́ta lóṣooṣù èyí tí ó máa wáyé bẹ̀rẹ̀ látọjọ́ àlàmísì kejì títí di ọjọ́ sátidé lóṣù kọ̀ọ̀kan every second thursday to saturday of every month níbi tọ́lọ́run tí ó ti máa dá ìkólọ àwọn ènìyàn padà nínú ẹ̀mí àti nípa tara ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ rẹ dájú lórúkọ jésù pẹ̀lú àdúrà àti ìgbàgbọ́ nínú jésù ètò ìsúná ọ̀rọ̀ ajé rẹ tó ń ṣòdòdò tẹ́lẹ̀ yóò gba ìmúláradá pẹ̀lú ìlú ìgbédìde lórúkọ olúwa. agogo márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ àlàmísì tọ́sídẹ̀ẹ́ lètò yóò bẹ̀rẹ̀ títí di òwúrọ̀ ọjọ́ friday nígbà tí ètò ti friday yóò bẹ̀rẹ̀ lágogo mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú ìsìn àdúrà ìsọ̀òru títí di òwúrọ̀ sátidé agogo mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán lètò àdúrà yìí yóò máa wá sópin lábẹ́ ìdarí iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́àgùtàn solomon ọ̀làgbàdú àti ọ̀gọ̀ọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run tí wọn yóò da ìpè pọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ lórí òkè àdúrà yìí tó ń bẹ ní ọ̀jẹ́dẹ́jì kejì lẹ́yìn iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe ọ̀dà títì ní ìlú ìjàyè pópónà tó lọ sí ìlú ìsẹ́yìn láti jọba ìbílẹ̀ àkínyẹlé jésù olùgbàlà ń dúró de ọ àbọ̀ yanjú ìṣòro ayé rẹ jésù jésù lolúwa. onídúró mi ẹ ṣeun. má dúró lé má fàkókò ṣòfò dádì mi nígbà tí skul ti rí bó ṣe rí báyìí táwọn àbúrò mi náà retí admission kí láàmú dúró ń ṣe ń lé báyìí. ẹ ẹ máa jẹun ṣèbí mo ti ra fíìmù rẹpẹtẹ sílé tó bá dẹ̀ ti sun yín ẹ ṣe lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. a rárá o dádì kò sí ọ̀rẹ́ wa kọ̀ọ̀kan tó ń jókòó sílé mọ́ o gbogbo wọn pátá ni dádì wọn ti lọ rẹ́jísítà wọn fún ICT training ti Federal Ministry of Information ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ICT training ti Federal Ministry of Information ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo akópa máa wá pẹ̀lú one thousand naira owó fọ́ọ̀mù àwọn courses wo ni ẹ ní àǹfààní láti kọ́ computer appreciation website design solar installation CCTV camera molecular installation, programming, 3D floor and wall epoxy design, graphics design, modern digital photography and editing, video and film editing, live streaming, cinematography. Bí ìwé ṣe ṣe kókó, bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ọwọ́ ṣe kókó bí ẹni ń kọ́ṣẹ́ ọwọ́ ni. Ọmọ kan, kọ̀ǹpútà kan ni. Ìforúkọsílẹ̀ àti fọ́ọ̀mù gbígbà ń lọ ní Federal Information Center, Federal Secretariat, Ìkọ́lábà nílùú Ìbàdàn. Ẹ̀lú ẹ̀lú wa ń kọ́ zero eight zero thirty three five four thirty eight nine three ire o. Dangote cement aláràgbà ìdá tún ti gbára mi dé o ṣẹ̀kẹ̀ ń dúgbẹ̀. undisputed champion Dangote náà bá a ìpele kìíní bẹ́ẹ̀ bá ṣe ra dangote cement ni ẹ máa wọnú àpò tá ẹ jẹ̀bùn falafolo ìpele kejì láti ṣàkọ́tọ̀ dangote pẹ̀lú alifábẹ́ẹ̀tì tẹ́ ẹ bá bánú àpò cement tẹ́ ẹ bá rà kẹ́ ẹ sáré jìfà mílíọ̀nù kan náírà ìpele kẹta lolúborí gbogbo ẹ̀ tó gbọ́mọ pọ̀n níbi tẹ́ ti ṣàkọ́tọ̀ alifábẹ́ẹ̀tì dangote ṣùgbọ́n alifábẹ́ẹ̀tì kan ó gbọ́dọ̀ lámì ẹ̀yẹ àṣà dangote lórí tẹ́ fi jẹ mílíọ̀nù márùn-ún náírà bẹ̀rẹ̀ látọjọ́ karùn-ún oṣù keje títí dọjọ́ kọkànlélọ́gbọ̀n Dangote cement kí lè ó dúró digbí ìrìn àjò ẹ̀mí alóyin ládùn yògbàyògbà pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí you fit fly ló tó bẹ́ẹ̀. láti di ẹ̀dá tuntun the new birth làkórí ìrìnàjò ẹ̀mí èyí sí jerusalemu pẹ̀lú gbajúgbajà olórí ẹ̀mí nì ajírere tọ́pẹ́ àlàbí monday ọjọ́ kẹtàdínlógún sí monday ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún yìí láfi wà lórílẹ̀‐èdè israeli tí ọ̀wàrà òjò iṣẹ́ ìyanu yóò sì máa rọ̀ sórí onípojìpò nígbà tí evangelist tọ́pẹ́ àlàbí bá ń fi ohun dídùn ara ẹ̀ dòdò fa ọwọ́ ọlọ́run wálẹ̀ ṣiṣẹ́ ìyanu ojú ẹsẹ̀ gbogbo ayé ló ti ń forúkọ sílẹ̀ ní wìtìwìtì ààyè díẹ̀ ló kù o ìwọ náà tètè yọjú sọ́fíìsì you fit fly ní success house seven up road olúyọlé main estate ring road road Ibadan tàbí ká pé zero nine zero one one one one one one nine zero website youfitfly.com ìrìn àjò ẹ̀mí sórílẹ̀-èdè Israeli pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí wàá di ẹ̀dá tuntun. àánú fẹ́ ṣiṣẹ́ agbára nínú success nine ọlọ́run kẹ́hìndé àkàndé máa ṣiṣẹ́ ìyanu. nítorí kò sí ohun tí àánú lè ṣe làkórí success na ti twenty twenty two ọjọ́ mẹ́ta tó máa ń parí ìrìn àjò àwẹ̀ àtàdúrà ninety days fasting and prayer ìyanu ẹ̀rí tí àwọn èèyàn ti ròyìn ẹ̀ látọjú àkọ́kọ́ tí wòlíì Emmanuel kẹ́hìndé àkàndé bàbá kíkì ọ̀rọ̀ kan ti wọnú ìrìn àjò àwẹ̀ tọdún yìí olúwa sọ bẹ́ẹ̀ kò kéré ó ló máa fàánú wednesday ten thursday eleven àti friday twelve august nípasẹ̀ ìwé olólórí prọfẹ̀t káyọ̀dé òní pásítọ̀ ayọ̀ òjò pásítọ̀ mrs dúpẹ́ àkàndé tómìlọ́lá ìṣẹ̀dá bàbá kí kìlọ̀rọ̀kì prọfẹ̀t emmanuel kéde àkàndé wọ́n a máa sọ̀rọ̀ àṣẹ wákàtí wákàtí nínú àdúrà ọmọ àjò láti wednesday ten di friday twelve ọ̀nà gbogbo ní ká ìwádìí olómi academy ẹgbẹ́ ọ̀kadà tó lọ sí fatusi christ people pastor, stop ní ká ti sọ̀kalẹ̀ ẹ̀rí success night ìwọ ló máa sọ́bọ̀ bá wa. ọlọ́run bàbá tó dúpá ìwọ máa ń ṣiṣẹ́ agbára. iṣẹ́ ìránṣẹ́ sanctify word evangelical ministry. swam gbàdé tó gbẹdẹ o. gilga convention twenty twenty two agbára má jẹ̀mú ìpè ọlọ́run rẹ̀ dr ọmọnìyí johnson. bàbá tuntun ká tó ṣètò ó fẹ́ náwó agbára ìyanu láyé onípojìpo ènìyàn. ìgbàgbọ́ gígálì tọ̀sán tó ru ọlọ́jọ́ márùn ẹlẹ́kan lọ́dún ni. tọdún twenty twenty two yìí tó ti kọ́. dìímù sísin la gbà ẹ̀. hold fast ọjọ́ monday fifteen títí di ọjọ́ friday nineteen august twenty twenty two ago mẹ́sàn-án òwúrọ̀ lábala tòwúrọ̀ tí abala alẹ́ ó sì máa bẹ̀rẹ̀ látago mọ́kànlá àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan nígbàgán ńlá ìjọ sanctify word evangelical ministry swam tó wà ní gbanadàbọ̀dẹ̀ gbó òpópónà mi àdìó sí àpáta níbàdàn pastor dr babatunde johnson bọ̀ ń bẹ̀ pastor adéyẹmí ọlọ́pàdé pastor samuel ibrahim evangelist ẹ̀yẹ abioye pastor debisi taiwo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí bàbá àti màmá tujuka reverend doctor and doctor mrs f ọmọnìyí johnson lólùgbàlejò àgbà máa bọ̀ ọlọ́run máa fọwọ́ agbára ìyanu kan ọ́ zero eight zero thirty five eighty six sixty seven sixty six. a bá ń sọ nípa ilé ẹ̀kọ́ ìmọ̀ ìlera tó dáńtọ́ lákòókò yìí àyíká rẹ̀ sì rọrùn fún ẹ̀kọ́ kíkọ́. Babalọla Academy College of Health Technology Ìlọrin la ń sọ. It is government approved and fully accredited by NBTE. Wọ́n fòun tẹ̀lú jà. Ètò ìgbaniwọlé fún sáà ọdún 2022. 2023. two twenty twenty three ti wà níta báyìí. Yóò sì ṣàǹfààní fún wọn púpọ̀ láti wọlé síbẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ètò ìlera. Ní èyíkéyìí ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ìlera wọ̀nyí. Department of Community Health. Department of Health Information and Technology. Department of Medical and Public Health Sciences. Department of Pharmacy. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ o nílò ju kírẹ́dìtì márùn péré lọ láti pegedé fún àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyí. Èyí tó ní ní ìjòkó méjì ó pọ̀ jù yányán. Bẹ́ẹ̀ náà ni àwọn akẹ́kọ̀ọ́ tó ń retí èsì ìdánwò náà lè wọlé sílé ẹ̀kọ́ yìí o o. pábánbárí rẹ̀ tún ni pé àwọn àǹfààní mìíràn wà níbẹ̀ tó yàtọ̀ sí àwọn ilé ẹ̀kọ́ mìíràn. wọ́n lájọṣepọ̀ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ fásitì. bẹ́ẹ̀ ni akẹ́kọ̀ọ́ níbẹ̀ tún lórí ọ̀fẹ́ àti ṣe NYSC. Babalọlá Academy College of Health Technology mini campus wà ní Ẹgbẹ̀jìlá road lẹ́yìn Solid Worth Hotel Asadam area Ìlọrin Kwara State. ẹ lè kàn sí wọn lórí ìtàkùn ayélujára www.babalolacollege.edu.ng gmail babalolaacademy@gmail.com tàbí kí ẹ pé. zero seven zero four one eight six two six three one. tàbí zero eight one zero three nine six nine three three four. WhatsApp zero eight one one zero five four four seven four three six lórúkọ jésù ọ̀run yóò ṣí ó sì rọ̀jò bùkún sórí gbogbo ènìyàn níbi ìsọjí ìta gbangba ìbújáde látòkè wá ní ọmí àdìo nílùú ìbàdàn àkọ́rí ni jésù kristi lọ́jọ́ ọjọ́bọ̀ ọjọ́ kọkànlá oṣù tá a wà yìí sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàlá oṣù yìí ní ìsọjí àgbà ìyanu náà èyí tí ìjọ the lost city gospel grace ministry gbé kalẹ̀ sí pápá ìṣeré st andrews níwájú ilé epo bovas ọmí àdìo nílùú ìbàdàn òun oníwàásù níbẹ̀ ni pásítọ̀ sam adékagun àti àlùfáà olùgbàlejò pásítọ̀ enoch fọlọ́runṣọ́ ajínrere olóore Bukola Kíadé Ṣẹ́nwẹ́lẹ̀ Jésù ni yóò máa kọrin ẹ̀mí fún wa. The Lord City Gospel Grace Ministry Àpáta Ìbàdàn invites you to the Omi Adio Divine Outpouring 2022 with the theme Jesus Christ. Date is Thursday, August 11th to Saturday, 13th August 2022. Venue is St. Andrew's Open Field opposite Bovers Filling Station, Omi Adio, Ìbàdàn by 5 p.m. daily. Come and Jesus Christ shall bless you ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ nílùú ìbàdàn gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi àtẹ̀yìnwá òṣàjèjì sí wa mọ́ bó ti ń gbélé ló ń gbé dúkìá tó sì ń fọ̀pọ̀ ẹ̀mí ṣòfò láti wá wa gbòdẹ́kun fún ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi àtìgbàdégbà yìí níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé ìgbésẹ̀ akin nípasẹ̀ iṣẹ́ àkànṣe dídẹ́kun ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi IUFMP odò adágún ẹlẹ́yẹlé ti di títúnṣe ọ̀pọ̀lọpọ̀ afárá àti àmúdámi níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣe àṣeyọrí ẹ̀ tíṣẹ́ tún ti ń lọ ní ràbájì gan lórí ọ̀pọ̀lọpọ̀ afárá àtàmúdámi míì ní kan ìjọba wa rọ gbogbo wa nípínlẹ̀ Ọ̀yọ́ láti dẹ́kun àǹdalẹ̀ sójú àgbàrá ká má kọ́lé sójú sàn omi ká sì má rìn wa ọkọ̀ tàbí gun ọ̀kadà gbanú àgbàrá tójú ńlá bá ń rọ̀ ẹ má gbàgbé o bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe nílò ìwàláàyè yín ni tẹbí tarátọ̀rẹ́ tojúlùmọ̀ ṣe ń rankan kájọ lògbà ipẹ́ títí àní kúkú ọ̀wọ́wọ́ o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fòpin sí ìjàmbá ẹ̀kún omi IUFMP lónìí kí àjálù ẹ̀kún omi ó lè dìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ ojúṣe gbogbo wa ni èkúté eléńbó nílùú ṣàṣepọ̀ ó ṣe bí eré bí eré ó jáwọ́ òlùlù ó sì láájú àyàn lòún ń ṣe wọ́n ti rò pa láìgbọ́n ní gbégunu pẹ̀nitọ́gbọ́n ní gbowó ọwọ́ bẹ́ẹ̀ ẹni tí ń gbégunu ọ̀mọ̀ sínú òkùnkùn èso tún ti fẹ́ jáko ìran afàyàfà ti ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ awakọ̀ òlù ń yó ìjẹ̀ka ń sùn lébi ọ̀pá akilápá ló ti da tẹ́rẹ́ ẹ̀yìn ń jàjẹ́ yó ẹni káwọ̀ ọmọ faradà ẹ wá lẹ́ ń bó nífọ̀n sọ̀rọ̀ àwàdà ẹ ló nífọ̀n bá yín ṣèṣe òṣónú yín tí ń ṣe kálukú ṣọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ wá aṣú lébè ẹ kó kòkòrò lé a lọ ẹ ṣuṣẹ́ mébè ni ń gbójú wa òkúkú tó. Hmm, ó kárìmọ́dé yìí ó kó àfiyèsí ojú ìlú òtó ojú ìlú òtó àsùnwọ̀n lùkún ni àbófà ojú ìlú òtó. Ọ̀yọ́ progressive elites ló ní ká tọ́jú káàdì ìdìbò wa dáadáa Daddy, yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀ọ́ mo ní help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù mí nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo lè fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. jẹ́ntùmá wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin ni mò ń lọ wọlé no problem. ẹ uh, eh, dadi uh, eh, you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní wòròd lánàá same story ó jẹ́ lọ wá orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn máa láìní tìjú ó jẹ́ lọ yí padà kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣeun sir sorry sir. ajá balẹ̀. ọ̀dà àbáhùn ọ̀dà àbáhùn. Mm. wá ìbẹ̀rẹ̀ ìkóniláyàjẹ ni ìbẹ̀rẹ̀ ìkónilẹ́rú o má máa bá mi sọ ọ̀rọ̀ bó ṣe mọ̀ kí n kọ́ láyàjẹ bó o. Ah, bó bá ti ń kọ́ mi láyàjẹ o fẹ́ dọ́gbọ́n kọ́ mi lẹ́rú ni. Ah, àìlèjà ní tábà bá mi ò dé ah, àyè àìlèjà sí nàmí kékèké wọ́n fi fọ́ ọ lójú èèyàn ìwọ nàmí kékèké ọgbọ́n ẹlẹ́kẹ̀jì nàmí kékèké ọ̀lẹ́ ló ń tọ́ ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ wọ́n bá ti bú ìyá ẹ̀ láàárọ̀ yìí àbí mi ò bú bàbá ẹ̀ pé kò ní dá fún bàbá ẹ̀ sọ fẹ́ ló tàn pé yóò dá fún ìyá gbogbo wa yọmọ bá ti lọ jẹ́kẹ́lé sùúrù. rárá mo ní tí a bá ní alágbájá yọ bàyá rẹ̀ tó ń tàn bá lọ́jọ́ kú òjì pé ọ fẹ́ yẹ ni ah ike ìpààyàn <laughs> ìwọ ní abúyé èèyàn ìpààyàn ẹni wọ́n ti fàṣà mi kú sí níwábọ̀ wọlà kàdí. àmì o ah! aṣọ ọjà tiwa tiẹ̀ ti ya. wá sọmọ pé bọba ọlọmọjàrí ẹni tí wọn ti sàmì sí la bó bá dojú ẹ tọfọ kan tọkàn ní. ìwọ tọkàn ṣubú gẹgẹgẹ tọkàn ní ìwọ. ọmọ adamu sì burú wàá gbé wàá gbé ẹrú ẹ. sọrí gbà tẹ bẹ̀rẹ̀ tẹ bẹ̀rẹ̀ pé ń ẹja àti who are you ìlànà èèyàn wà á mọ kóòtù mọ lẹ́nu. àwọn èèyàn ti sùn mọ́ yín o àmọ́ ìwọ jágbe mọ pé tí bá kú ọ lẹ́sẹ̀ ó ti fẹsẹ̀ kan o ó wà rí i pé wọ́n pa gboyè ẹ̀ káàbọ̀. wọ́n gbọ́ o wọ́n gbọ́ o wọ́n gbọ́ gbàtẹ́jọ́ ń fàjẹ́ rí ẹ̀rí o wà ní ọ̀ya wa gbé. ọ̀ya wa gbé wa gbẹ̀ràn wa gbẹ̀ràn rẹ. <laughs> gbẹ̀ràn. torí náà ìwàásù lélẹ́yìn ò jẹ́ fún yín láàárọ̀ tòní ẹja mọ̀ ní sùúrù o gbogbo báwọn yẹn bá ṣe ń lé yín lóró ọkàn sí ẹ̀yin ẹ̀ ṣe sùúrù sùúrù dáa fẹ́ǹtọ́ bá lè ṣe é. Ah, sùúrù gan nǹkan ìjà ńlá ni ah, tó ju bọ́ǹbù ogun lọ. ọmọ yìí pé bẹ́ẹ̀ nìkan bá ń ṣe tó ń lé wàhálà sọ́nà ọ̀dọ̀dọ̀ tó mú un jà tàbí ṣe nǹkan kan tí ò dáa hmm. sí ọ ìwọ sáfọ ìṣòro ṣèrọ ìwọ ọlẹ ṣebí tó o tiẹ̀ rí nǹkan kan hmm. o tún ti wún dẹ. òun o ti o ti hàn ah! òun náà wọ́n lẹ́fọ̀ọ́ rí. Ah, oorun lárun kí ni o. na him go dey fight. gbogbo bá a ṣe sọ̀rọ̀ kò tiẹ̀ gbogbo bá a ṣe sọ̀rọ̀ kò tiẹ̀ fún kò dá wa lóhùn kankan èyí ah, gan. kò dá wa lóhùn kò fèsì. wẹ́pọ̀nì ìjà ni sùúrù o. <laughs> ẹ káàárọ̀ padà sí gbàgede wa ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí olúṣẹ́gun ọbásanjọ́ ti sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ pé bá ti ṣàṣìgbé ọmọ wọ́ọ̀dù ní ọdún tí ń bọ̀ 2023 tá a gbé jókòó sórí àpèrè ìjọba ọ̀tàn po ẹ́ ìròyìn yẹn ló ṣe èyí báwọn nóbì mi o ẹ̀wájú àwa lọ sójú ìwé kẹrìnlá níbi tí wọ́n kọ ẹ̀kúnrẹ́rẹ́